Koukou kakou chapitre 25 E rachou e vendi bon kondon Mbe ka amon Matye 25-6 E ki ala do je di re koukou 23 novembre 2006 Na lo kodjouro abidjan kodjivwa Ki li livre m profet kakou Filip, Simon bag profet E yesou se montenye rachou metè gomen matou E koulon lounon lo vke mbe E matye 25-6 Rachou apak ou bonon metè gomen matou Kaku chapitre 25. Pourquoi divine Kaku 25, Isanya ne ibana mjiba boa amoto mate 25 size kimo nu prophet mesavien di metero Et nkenga e aba ne kanda ini guo yo nkir metero wa wa ban kulo kenkenga ya e di to guo da onya ke beyo e mettre metero kulo Nkela yangia itulu liolo prophet messager e idirinki moni gore. Wabne kulo nindo tokanda ko e odio si to bogo aba idi e to bogo tuna mpango yange ingina e okwa to mpango ya e prophet messager no boye kibonge ber meteo. Frère ma walandi ne ma landi ne alu yom kirogo e bono l'islam ne kristianisme bena nke bi dɔ retime tɛ wɔ mena kama bena tiga dɛ wɔ kondala. kɔnda la vie ne ezayu ne jacob bɔnɔme isak ne ismael bena siandi si ogusumɔ ba du wɔrɔ ndi iye mɛtɛ wɔ edi ebo dɔ wɔ e ina ba ne dɔ e tsimɔ bena tiga dɔ hɛ bɛ safɔ ekwala ni ebi bɛ a bɛ sɛ ni sɛ bua bolo ba bɛ bɛ mɛ wɔ ne bɛ wi su agbɔli sianga ne sɛbɛn kyan bɛ la Kolo basil yo bonoban bejji, bejji gobi korango, tou shonponbe bi moskri ban ina banagyo. Kolo ben do, bonoban e benan kejigobi korango, ti shonponbe bi go mkambi rangon, ina kimonya, ina banagyo. Lislam, ina shekada, e kora tun go e mprope bonoban bonate, ti jino mkambi, mkandambe, benan mkouman, benan keyo lo, shungli, megli an lislam, christianisme Georgi Daïs, Inabelot Nkimonya et assis aux persécutions et Ngokambe et Nadio et Bonde et Nakorango. Inabelot Dala, Indorashu Nkimoni et Nkambe Montbirne, yenu Boua Dinor nous livre et Betbonne Saint Korango. Christianisme, irike irike virne Virne, Bumodo, Ya wana bula karnuanu. Biobe, lazi bɛnɛro ɛdzo amerik adziwo kikɔn yi adziwo kɔntina kikɔn yi kɔntina gua bɛra ne nkimo nkia bena bɛ ayetɔ bɔnɔ babɛ rɔ bɔnɔ ba yebe bɛ to kanda ya siangane yeyɔ sio kumpu wa bena ligi nkia ebe nguno bena nke guno rɔ bena re bugɔ bɛ bena re nɔndi bɛ kimo nkia bena bagalɔ nke salari nbo bari mete rɔ kɔn ya rɔ bɛ o bɛ kimo william mi bɛ nke salari rɔ. Amerik, kandani go, ibek e pa geman. Gwa, kendo Eropi webekte la derere. Siyeye, tanga wovye la ane asen fesen. Djambe go, agaraben mine, are genan bi mbo bie. To, mbyala um, Migyon Wesley, Martin Luther, Whitefield, Jean Calvin, ne mbo wabali. Fre, si angane profet mesaje, anwe barlo do worebe Eropi. Byo be, ki mwavis api mbo, e lonzo gen kwali. yẽnda b sogbo ɩrga go bɩ nuub n gooba tɩ kõo ba ye bugɔ y ba sag ne isa ne azi jimo kiambe nyɛ bɛŋɛ sala ne erop go y ba dala n kiambe sala ne erop kio nyɛ bɛŋɛ tabo ne amerik gwa y sag ne yɔɔdi y kõna ne amerik ne erop nadɔɔdi lome sala n kiambe na lɛmɔ la to erop go ba amerik gẽndɔ ana na nadɔɔdi go i morwa nyɔgɔ na no toma awula n kõnga kolo ke sange me binguno iye bu beiro bu iye amerik ne amen ngwa bega na do digo buwon be da ben findo nar melu mawo imi no kanda yo ne yo gemo kendo christianisme chambe lemolo bi yo ngwa nar ko wi tabo sije iye isane bindibo bobo be kamo ningo tango ya bebe kamo nge biobe isianyae gbogbo keke gbogbo beka amuti asumi senya le idɔ yɛ mekpa lɛ mɛ wa kuku nango isianya ne dundibɔ beka muni le i mi miami yesu le i bɛ dibɔ dɔgɔto bi kanda bie ba le i le yɔrɔndɛmi ane salomo ne david le i bɛ nɔ bu aboa lɛ e e o ya be yɛ ni est ce que i bi nama bi boa ye est-ce que bindiba boaba i bɛbɛ niŋɛ ye i e na i e kala ne miam ye su vivigne he bɛ ye to esther 2 9 ngwa bɛ me ŋa bɛ me gena ra avant ne a kua lɔ n me me me gena ne i gɛla bɛ ra kola su ne bɛ to kanda biɛ ba ngwa nunyua théologien ra ani ko nyɛ le nyɛ le e bor dala ngwa rim pok nyɛ ne dumare bor bɛ na mɛgɛ lɔ nyɛ be legalo bori si kolo ti sa be be de si ya na inyuango bora metelo ndo be golo ya be ko ne be ko ne inyua ya ngwa kwa ke be mbari ne muru anyo de nkiambe nyontenye ro a laye mekali minkiambe bio be kimo me be si kolo me risan kulu nyamo ye tu to be exercice ne devoir et professeur nyeri yego be me am me be me si na me na bi boa note gwaka gyonkimo ebiyele bamga koru jibo maga gubone kaku philip ongine tano woro kulome kaba sago nindo yo nti mankind alaya situ tibi mbabi minkiambe ngwa tabane ti bisago metero ma bena gate ya bendo to bisago minkiambe inemena e bene agateo kwa to ankenda la ram bien benanki ga wube pasa yuna to Matthew 25 1 Bindibo kamo iriashue kora nayok momeluna male sianye. Gwabe atavne numurmo le tabo yesa bimgwore onu bandi ma sian Ngwa gyarin kimo mele yambol mberia avana inargo bingena muru narbene anargena te ashura. Bien. Mena langa do Matthieu 25 verset 1. Ngeye. Ngwa agion minkambe inabe biegne bindibo be e bẽn n lamba bɩa bãmb ke dʋg kʋlg bʋma n goangẽ wã me kua laandg be ne n tɩm morom yẽ koran kɩmõ baa pootrgo ka goonad me lũmi nãngãmbã boab ne baa bẽnge bɩ ba b bɩ laale bĩn-dɩbã bã ninge tɩ a sʋʋm seigneur bɩna me ge wɔɔr paul a lẽ bɩna tɩ 2 corintien 11 2 ne a y sɛ a miãngo ne bena vɩɩg ne bĩn-dɩɩbɔ bĩn-kõndɔ boa n bɛ dãmb yesuzi me wiegne Simon dziwo miał kondo mia woro Simo mia woro bedam Christ ngwa waden wiene nkimom Josue Israel isisimbi imi ke doba waro imi ne mbari anya kale to mbombi aye mekwalane anya kale to mbombi ye kora re nkimom Joseph ke jom Moïse Israel a bara nuanu ngwa be ke jom nkimom Josue ro be nkibara gion cambe ikencindo ndemi ne simon kondo miaworo kego yele ben kunga bulogo rufet minke be windibo nkondo bwabe kamo bo eleli anke lene kanda e ako ina be viegne indibo nkondo bwabe kamo bena be ikwa lene ina kego yigo nualu u gion cambe epus i bena ke geni wirne bin dibo ɓe kaamu ngwa inanke geninge tinkimo aleli amen iyeni bien tikon mi moise inke be josue ngwa nu gendemi idirɓe ane ɓenango imura mi eli ne elize ɓeo ɓe moise ne josue eli ne elize inke gondo william branam ne kaku philip laale inkengeya moise eli ne branam josué elize ni kaku filipi i gɛngɛya ngwa yeatu i limbaya bena ban ke silvia va põa to bible bina ke bene yaa bene numemɔ na ngwa ke ne nupu la te yaa bendɔ ne numemɔ na ngwa ne mora yõ nyɛ di nyɛ bondo nyɛŋɛ wiig ne kɛkɛ ne bible ne profɛt i legrɛ o bena ka ne lugɔ i e, agɔɔli minkiambe ken na kendɔ bɔɔnɔ me tɛgɔ e i kõa toujours to profet anọdị ngwa ụrịa chineke rụrụ ngwa tabụna ana anụwọrọ ko na na nke kendịghọ sao nyesa karị ngwombe dọrị anantisaye na dodi numero a ben kul ne ci gono wa ne tego ci oduma tabene a banya golo revelation min chambe kolo tu ne mordi ki o sembo o in chambe seigneur jésus christ mordi in chambe ne kul nyengo ke do nyole to bu pundo alaine ma bene kul me sanu sani ta bene ma be ye sanga mo nyenya seye ankenyo ne kwala kengeya minkiambe ne lugo e inje don bempu moi ma sanu sani ma lainu e sani e ma be numor ne seye vir ne sanga mo timekura chune sawa nkiambe ne gala singa yero iye e ni gwa ye ya ya bene kul e seye kio ne mpondi jambe are sabu nusanwe tanye bondo seigneur jésus christ agara bene akura lo misala me kirumbu kamne ba me a nke kuwolo ke gyobe mbume kalale gabna ke bende okura mbu kamne ba gyobe kalale rumbu kamne tane lale ibe yo kwar poge kurando de 1993 job 2002 yo kwa mbu tane na gyobe ngwa tanchambe nye kene amegonu wo obene mesialamo meteo ya we e o boara dɔ me to wɔ gua bɛ e nu kan dali nyɔ di bien placé kolo bɛ na expliqué wɔ nɛ inge no simple bɛ a bon dynamique bɔ dinɛmɛ bɔ kolo wɔ yɔ bɛ bien bɛnabaki nɔ ka deux rois deux. kolotabo eli ne elize eli abe nye londɔlɔ nu nkɛnkɛ amesiala bɛ ne bi lɛm teere ye ekebɛri kɔn ya o a kɔn to nbɔn bebe ange gwa lomesiala ni o ebe asiɔra ikwalo ya yi ke jɔ ne jɔ nkiambe i mi krist to israel bɛbɛ nɛra ne sisimbi ne kundo kimɔ bɛbɛ ndi ne morni gala bɛ ne asule du to goɔ to 1 roi 18 ne morni gala bɛ ne asule du togungo kulo bene inte digo e bi bua bori agala te mem nem pio e a créer a barlo game bi mu gwa bene sapre kwalo mu mi agala ne bugo ngwa nera kulo nera ble ne livre e surtout église épouse volonté ngel simon vierge woro mais kulo bisaro ni Ebeda la sisimbe eye le yebe ne beri kigowe. Ebeda la dispensation sisimbe eye yebe ne beri siage. Bia be ya bene vi ndibo be ta ni debe kamo kolore boma ne ngwanjo wa ngwa be ibenge simo ndibo kondo mia woro. Amen. Tibene bia jeno biendo bia guwo sawa mela wirego gwa bagasiro njowa kwalo mesala idikuna ni eli Ne Moïse. Bi bago be, lume salami William Branham. Kimo William Branham nye bè nye kè yo lo ho. Ya bè nye bè asamble. Ouwe yi wè bandi, ouwe yi wè bandi Jevensonville. E kè gwo mè mbora, bago ibe toum nou mwen kandam kè gya wè ho. Bè bè nye gya nye kimo nè, bè gwo lò nè, nèm telefon. Kimo e nye bè nye kè yo lo ho. Gwa nèm kè bè nè, mba gè kandans Branhamist. Ti chonpon mwen kyanbe. Mè kwa lè bago bè di kendom yo walfran. Bè gina bago to nunkanda bengeni sima asamble wɔrɔ ya benge wa bembe ya tuto metero nkimo ya elize nyenke kalɔ riɛrɔ bɔnɔ profɛt bɛn keke ke kuome bɔn ti sɔn pɔnbiɛ bible la yɛnɛ bɔnɔ profɛt bɛ bɛ bɛ zeri ko bɛn nye mpɔnbi ri mpɔnbi bɛnɛ sisi bɛ mɛ li yɔrɛ dza to mi elize bɛn ke kɔndɔ bɛ kɛ bɛ mpoma nye bɛ kɛ kundɔ mɛ ti sɔn pɔnbiɛ.

E ba apotro, profet, iglis, evanjelis, doktor. Ngo atinti moun eli, bebe Buwaya, bebe Tel, bebe Gilgal, bebe Jericho. Tam nan nou pastor e ge apotro, gen nan nou, a abene kwa la para veyene ge azigo, mja e moun me profet, e veyene gwen kon e elize nye lomen son poun naman ge siryen. Si simbe ya tou e tel, si simbe ya we, do ki mwete kon, ne konkurans akwa gwo lò, E aparo bono mi kya be Dja isi simbi mi gea zi Gwa ito aj me eli zi E nye resala Nenpon bimbe ria Gwa me balo la venen Bono profet be eva Tin kimo me eli Be merlo eli E borre la pon mi eli Kimo ye eli Nye ber me te ove Pible ito e vo venen Bono bi profet Gwa Bono mi waprofet ge E mi profet eli Profet Eli kinki mɔnya ibe dɔ ti profet eli e bɛ bɛ bɔ nɔvɛgɛ bɛ na akɔ ne besi si amor bɛ to ne eli gɛ ya ne akwalo alɔ i ŋɔŋɔ i elize ndi bible la ne bɛ kɛ ɛfu me bɔn ti sɔn pɔn bi mi elize ti ye kolɔ ne simɔ si simbo wɔrɔ nu profɛt evangelik agalasɛa sãn pa yetsago ni sɛ a kẽndg yẽna yɩ wʋni baab ni kul bɛ sɩa ye kɔlɔ bɩ na bɩ na n haa bɛ ni simon pʋmaale simbi wɔɔrɔ nkɔa bɛ na bʋ la n kɩ bɛ tɛkse rɩ nãda bɛ na bɛ ne bɔnɔ bɩ profɛt bɛ ni bɛ bɛ ne simon fɩ simbi mi eli bɛ bɛ bɔnɔ mi profɛt eli y bɛ y bɔnɔ y tʋʋm mi profɛt eli bɛ bɛ bɔnɔ ba wɔ amen bɛ na langa ye nkɔa boor me kaa na to pɔg bɔnɔ profɛt bɛntsike bɛlɛtɔ région pɔnbimi ne pɔge ti pɔgea bɛ baluandɔ bɛlɛtɔ ti mbewɔ juda amen bɛkɛnde ami zozoe bɛnɛ windi bɔ nkɔdɔ bɔ akamu ne ba tango kamu ne ba dɔ wɛ e bɛ tango ìṣẹlẹ̀ngẹ̀ israel bẹ̀kẹ́ndà yìí wẹ̀ tàbí bí na wá tá ní kolo léọ̀lọ̀ ndẹ́ mi grace ti kéndọ̀ yà í bẹ́ẹ̀ ti bọ́ kó lọ yà rọ. tìmẹ̀ kóra bàmẹ́sọ bẹ́ẹ̀ bàtú nkímọ̀ mi èmi mọ́ ìsìlọ́ bẹ́ẹ̀ dùmà tó lọ. ngwa ben mia e, e, judaïsme buwaya ben geɗowo te ngwa tanigo e tango lem wene ɓe kanga tani dinom josue wene vasi vibranamis bon bilo ngwa Esteo akpage par grâce wene ɓe cinq lettre mie gayi ngwa ɓe asiora épouse nation de ana bagalon kien kiendi si lemi si lo mesala asio be mori wa nyongo di mie kalo yanga kula afriki go mbogo ya igo nu mori kalo yanga mpindo mori kulo lo mesala mompombi ngonkyambi iki amen tani go i e gras tani lali go inkenkendi neme mpombi ilengebesinane tango tani bago i e, e, tango i e, alundo lo e. Gɔn cambe i kiyamen. Gwa i e gba naani wɔɔrɔ yeni. Ti décembre 1965, William Branham a ke ligo metego. Cambe ki kora tango wɔɔrɔ ba laali na taani taani wɔɔrɔ taani ba bimbu. Gwa ti décembre 1972, ti bimbu taani ba ya to 7 décembre i a mi William Branham a bagalonte William Branham ti metego. ti jɛya ti ye kɔlɔbɛ ne na ke lon dɔ lɔmɛ sala si mɔmɔnɔ goro ne yaabe nyɔa dala ye. jɔnkyan bɛ ike e amen. ngwa yaabe ne b'a asanbile kaamu mɛ bi band bindibɔ bɛ ba bindibɔ bɛ taani ti band wɔɔrɔ sa ilegɔlɔ bɛ na kantigi de kanti. 6 verset 13 ngwa ye a tuyɔ dɔgɔ bɛ na kɛlɛ lɛ to ezekiel 1 16 ilayɛnɛ bitɛla imekokeni inkoli imevini ndemi nuktikrizoliti ibene simon ndemi wɔɔrɔ ti binkɔli nani bitelaba nimekokeni ma ibevini onenkɔli wɔɔrɔ ibetoteeri nunkɔli biɔbe bɛgade bitelabia nimekokeni ma ibevini one inkɔli wɔɔrɔ ibetonkɔli nunkɔli. I nè vi asamble tan nèvi telavan, nèvi stiktiv yan. I e bè vye nè onè nou ndibo kondo. A bè tou nyongon ndibo kondo. Ya bè ndowa louve mpoulevi gyon kyanbe. I bè mè golo bisani mkaliye, kaliye, kaliye. Mkwa Simon gyon kyanbe epouz ti mè te yo. Mkwa Simon eklis epouz ni. I e asamble mkèngi abon mkyanbe bè djibo wala. tout autour et prophète messager Inki Monyang. Gonkiambe qui Amen. Et épouse parole. Et il s'en est bien mal à caler et du bedam Kiambe. Connaît pas mal théologie. Gendo boua menkenda la bor. Ya bendo catholique. Et ben des babou wanga, des protestants. Et de des babou wanga, des évangéliques. Et ben des babou wanga, des branamistes. Et ben des prostituées. Quoi? keɖoxɔ tso nua ŋgbagba ŋdzɔŋtsia be ba be ke to me ko ke ni prophet messager be ti pɔg ya ŋtsia be a sisim be prophet wɔ nyɔ de kiri ŋgɔa ŋdzɔŋtsia be yɔ di nuwo le.

ina bana yigongo nkyambe yango na nera ne sample kwalo bolweni nualu nja imurwa misenge jésus christ biabana nkulu bibana kola ti ashuguo wa avana wanyabe ungionkyambeni timeteo mango benatireteo gwagologane vindivo venkondo vekamo niwo yabe vindivo boa vekamo gendo vingionkyambe kamo timetego me isimongionkyambe woro ne vitela ba tani vindivo babe tani viwogalaba iboro babe tani veningo viwogalaba ivesinyankyambe tinkimonya vimbabe vipundo kegyone vindivo nkondo betani abale bedi nkendalago bebi kenge a bõnem nom kiambe b simon joon kẽambe epuz bɩ lem bɩ bɩãngo d na ne bisani min kiambe ngwa goas ne me gugogo gʋgɔgɔ a gʋgɔ ye Yalomo Gogo Kaku chapitre 25 Irashu yebundi bonkondo be kamo pour Matthieu 25, 6 Message prophète Kakou Philippe dans de la prédication Gomain de Nicolas, les audio et plus de 20 interviews vidéo. Et Nabila est au www.philippekaku.org. Les version rachetée au téléphone